له دعوة الحق والذين يدعون من دونه لا يستجيبون لهم بشيء إلا كباسط كفيه إلا كباسط كفيه إلى الماء ليبلغ فاه وما هو بخالقه وما دعاء الكافرين إلا في ضلال èyí ni ètò ìpìsìtò tí ó máa dé sí ti gbọ̀nyìn níkànnì yìí 107.9 FM ní déédé aago mẹ́fà àbọ̀ ìrọ̀lẹ́ tí bàbá wa gbà Ṣàmùsùdín Ṣítù bàbá ẹlẹ́jà ṣe onípàwọ́ rẹ̀ tí ìlẹ́dà rẹ̀ lọ máa bá bàbá wa Ṣítù Ṣọ́táyọ̀ tàmọ̀tí bàbá ẹlẹ́rọ ní abúlé sẹ́ríkí ọgbọ̀máke àwọn àfáwà àgbà kí wọ́n máa bá wa sọ̀rọ̀ ọlọ́run náà àwọn náà ni imam ishaq ọ̀pọ̀lọ́rẹ́ muhammad al-awwal tí wọ́n jẹ́ imam da'watul haqq central mosque lẹ́gbẹ́ ìjọba ẹ máa bá wa ká lọ. alhamdulillahi wa kafa thumma salatu wa salamu ala rasulihi mustafa wa ala alihi wa ashabihi wa tabi'ina lahum bi ihsan ila yawmiddin. أما بعد فيا إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أيها قسيادة ولا أبا الله بسم الله أسألكم على رأيتي أكرا نبي محمد صلى الله عليه وسلم السلام عليكم يا نور الكبوة شفاء وشواج رحمة الله والصحابة Àmín. Àgbàrá òun kó túbọ̀ fún wa náà ní àgbẹ̀yẹ́sì. Àmín. A kí ẹ̀yàn òní náà ni ọjọ́ jùmọ́ ẹni tí Ramadan wa tí ó di mẹ́ẹ̀ẹ́dógún báyìí Allahu Akbar ọ̀nà la bẹ̀rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ lánàá yìí ọ̀dọ́lọ́wọ́n bá kó jọ kó gba ní àìbájá fún wa ẹ̀rẹ́ àtúnrí jùmọ́ kí báyìí ọjọ́ ọ̀la tó bẹ̀rẹ̀ sí kí báyìí ìjà bẹ̀ ọlọ́run ọjọ́ kún làwa o ilé kí n ṣe oró dùnú oró bànújẹ́ ni ààrí jùmọ́ kí ọjọ́ wa tá ń ṣẹ̀mí láyé lónìí kò kí n tó experience lọ́wọ́lọ́wọ́ yìí rí ẹ̀mí ẹ̀fírẹ́ǹsì ẹ̀rí kú jáde títà kò wá sọ fún sí ẹ̀rí kú nǹkan tó burú jáì ni àfikà kú fọ́jú àfikọ́lọ́nkọ́ bá fòpin sí. lónìí àti tẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ wa òun náà ni ọ̀rọ̀ nípa asbábùl inhirafi ánilẹ̀ àpéjì sàhíhà àwọn tó ṣokùnfà bí ọ̀pọ̀lọpọ̀ ọmọ ayáwa mùsùlùmí bí wọ́n ṣe gúrí kúrò lójú ọ̀nà ẹ̀sìn dáadáa fún Islam bọ́lá wọn bá ṣe ní ká ṣe láàánábì ṣe fi kọ́ wa láti ṣe kọ́ àwọn fàhábà tí wọ́n jẹ́ síwájú wa a rí pé àwọn èèyàn ò ṣe bẹ̀ mọ́ lónìí gọ́rọ́ mùsùlùmí ti tẹ́lẹ̀ bọ̀ ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí akọ̀rin ṣẹ̀sìn bí ìgbà tí wọ́n yípa sẹ́yìn gbá nígbà tí yàn fi tóòlì pọnmi tó dẹ̀ ń da sínú agbọ̀n sínú apẹ̀rẹ̀ bẹ́ẹ̀ làwọn èèyàn ṣe ń ṣẹ̀sìn lónìí ọmọ májá ṣàṣìdànù Àdẹ̀rí tí lára ń tó fà á bá ṣe ń ṣàlàyé fún wa bọ̀bí tó bá lánàá, wọn náà ni tẹ̀kìlédò àmà, ìmá kọ́ṣì àwọn èèyàn kan táàrin gẹ́gẹ́ bí aṣíwájú ọ̀sìn. Àtẹ́kìlédò àmà. Àrẹ́kìlẹ̀ ìgbòrú tí a bá lánàá ọba tí ó wà lọ́wọ́ sọ́dọ̀ anábì ń jọ kan ó wá tí òjíṣẹ́ ọlọ́run bá ń ka alukur'an ayàtọ̀ anábì ń ka ń jẹ́ náà ni gbọ́dọ̀ wà ní ayàtọ̀ tọ́ọ̀bà yìí ń kà síwájú ó ń sọ̀rọ̀ nípa àwọn wọ́n ti wọ́n ti mú àwọn àdúgbò ibùn hátìmí wọn sọ fún anábì nǹkan náà wípé à wọn wá sìn wọn kí ló dé tó ní wọn fún wọn dọ́rọ̀hún anábì wọn bèrè lọ́wọ́ rẹ̀ wípé àwọn ẹni yìí ṣe tí wọ́n bá parí láti kọ́kẹ́ ṣe kankan kúrò àti nǹkan ẹ̀ta kọ́kọ́ lọ́hùn ṣe ńgbà tí wọ́n wà láàrin wọn máa ń ṣe àbẹ́ kí n ṣe à ah, wọ́n obey first ni o and no campaign wọ́n ti ṣe pé instruction ẹni agbára wọ́n tí wọ́n bá ti ní káwọn ṣe náà wọ́n máa ń ṣe àwọn òkín tí ṣékù bá ti pàṣẹ fún àwọn ìṣe ni tó bá ti ní ẹ má ṣe àwọn ìṣe ni kódà tó bá náà wọ́rọ̀ fún ọyà àwọn alálẹ̀ ní àwọn òsúnmọ̀ kódà tó bá ti pé àṣẹ yẹn ni anábìnrin tó bá ní kẹ má ṣe nǹkan náà ní ṣe ní bẹ́ẹ̀ ni anábìnrin fatilika ìwà ní ń ti takọ ìlànà ìsìn tánà bí jùwe fún wa ẹ̀ ń sìn wọn ni o nígbà tí wọ́n ń tẹ̀lé wọ́n ń sìn yín ni o ẹ ti ráyà ta kà fún yín lánàá pé ẹ má jẹ́ káwọn èèyàn jẹ ọ̀ràn sí lọ́rùn lálẹ́kẹ̀ẹ́ àmọ́ ẹ̀yìn náà ẹ má jẹ́ ẹ má ro kọ́kà lọ́jọ́ kan náà ni wọ́n ń ṣe wá darí nígbà tí o ẹ já káyé yanjú rẹ̀ o o. wọ́n tẹ̀síwájú lónìí ilé ìkọ́tún tẹ̀lé náà التعصب لما كان عليه الآباء والعشير ilé náà ni lára ń kó fà á táwọn èèyàn fi gúrí kúrò lójú ọ̀nà ẹ̀sìn àtàásùbù àwọn èèyàn takú lónìí lórí tí ń ta bá ta jogún bá ń lè ń ta gbọ́njú bá tàn bàbá wa ká ń ṣe làwọn náà máa máa ṣe fẹ́ẹ̀sì ẹ̀wà délé ní kẹ́ náà lágbèsọ kọ́kọ̀ bá àwọn olè má ṣe é ìyẹn náà àdéhùn ńlá kan ní láwùjọ tó wà sí ṣe pọ̀ bá ṣe ń ṣe wà sí súnà tó fáwọn èèyàn wọ́n ti máa sọ fún pé ṣùgbọ́n àwọn bàbá bàbá kan tó pè àwọn àfá kan tó pè adẹ̀ náà bàbá bàbá kan tí wọ́n gbádùn táwọn tẹ̀lé lọ́nà nábì sallallahu alaihi wasallam táwọn ọ̀ṣẹ́ gbogbo yàmàyàmá yẹn ṣùgbọ́n àwọn bàbá bàbá kan wà tí wọ́n gbé àwọn ìlànà ẹ̀ṣin ni wọ́n tẹ̀lé ṣùgbẹ́sì ni wọ́n fi bójú ọlọ́run ó sì bàbá ṣe àlékún ìgbésí ayé rọrùn fún àwọn wa rí táwọn ṣẹ̀fìn lójú ọ̀nà tọ́lọ́run ó dẹ̀ bá wa yí àwọn bàbá táwọn ti bẹ̀rẹ̀ أولو كان الشيطان يدعوهم إلى عذاب السعير Ayà tí a ń ká ìwà nínú Sọ́ọ̀tù Lukman. Ẹ̀rùpáyà ń kọ́kọ́ bẹ̀rẹ̀ láti wọ́ọ̀kì nínú verse 20 rẹ̀, ayà ogún. Ìkálà ti sọ fún wa mínà náà. Máa yóò jáde ló fi láì bí kírì ìlmí wọn wà láàmùdà aláàkìtà bí mú ní. Nínú ayé àyọ́ náà bá ń sọ ń bẹ̀rẹ̀ pé ẹ̀rí pé nínú àwọn èèyàn kan o. Yóò jáde ló fi láà. Sílẹ̀ tí bá ń bá wọn fa ọ̀rọ̀ ọ̀sìn tẹ́ ń sọ fún ọ pé tẹ́ ń ṣe yóò sí lára ẹ̀sìn. Eléyìí ò kọ̀, eléyìí ò bá mú, ọlọ́run ò ní ká ṣe eléyìí wọ́n tẹ̀ máa bẹ̀rẹ̀ sí báyìí fà á. Báyìí ilmi ń ṣe kán ní mọ̀ ọgbọ́n kankan yóò. Báyìí ilmi. Wọ́n lè tó Al-Qur'ani kó yanjú o. Báyìí ilmi. Wọ́n lè tó Hadith Ànábì kó yanjú o ọmọ hadithu anábì tí wọn mọ àkídà wọn mọ̀ tó lè fi kúrò. ìbẹ̀rẹ̀ ilmi. kódà tí wọ́n bá tí wọ́n náà wọ́n tún túmọ̀ alukurani náà wọ́n bẹ̀rẹ̀ sí ní àwọn ẹbí kánàkù nínú alukurani. ìbẹ̀rẹ̀ ilmi. ìsọkúsọ ọ̀rọ̀ tí ò dá kánàkù nínú ọ̀rọ̀ ọlọ́run. wa minan nasi man yujadilu fillahi bighayri wọ́n tún àdìsọ anábì tó. Ànẹ́nì kan tí àdéfà ànẹ́bà kan nípa súkúrọ̀. Ló bá ní ànẹ́bà ní tí ẹ bá ti bẹ́ni tó ń kínú fara tí ò bá padà kẹ́ pa. Pákẹ̀ ومن الناس من يجادل في الله بغير ولا هدى ولا كتاب منير Ọlọ́pàá àtàn àfáwà tí wọ́n kọ́ ń kí lẹ́sùn dáadáa. Àmín. Ìṣàánà láàfáàrí fún àmọ́ kí wọ́n. Àmín. Ìyàn bá ti mọ̀ ẹ̀kọ́ láàárín fa'ala àti fa'ala ni a ṣe kí ó jẹ́gbàrú lọ́wọ́ ìnú. Ìyàn Mazidi biharika wahidin. Fẹ́lẹ̀ pè láti ní lóòótọ́, ṣùgbọ́n díẹ̀ yìí tí yẹ̀wá ti mẹ́lẹ̀ èèyàn ṣe tù. Wọ́n ní mọ̀túnmọ̀ tí wọ́n ń rí, wọ́n máa ní ẹ̀nà ìyàn lè wó Wọ́n ní ṣe bí ń tọ́lọ̀ àwọn náà ni pé tó lé. ẹwà gbọ́n tó náà ń fẹ́ ó ní ìrọ̀kú ló ní nákìrà tó gẹ́rù bàtàkìtà nítorí òun náà lè wo iṣẹ́ wàlá ayé wà fún ẹtí kòrónà bá lọ máa bọ́n lè kí afẹ́ ní fọ́ọ̀mù ọ̀fẹ́ akọ́ntó lọ́dún ìgbà wà. wà nínú náà sì máa ń yọjá àdìlú fi láàyè gbẹ̀rọ ìrìn mi bá jígbà kúrò ríṣẹ́ sí kódà wá sí gbogbo tẹ́ ń gbọ́ náà súnà nànà bí náà ṣe láyé kẹ́ náà gbójú ọ̀nà súnà ìfi ṣẹ̀sìn. àwọn láàrin ń tẹ̀sìn máa rìn lójú lónìí. ọgọ́rọ̀ àbá àti bẹ́lẹ́bọ lónìí. kò sí mọ̀. wọ́lá àhùdá ọ̀hún. àtúnjọ́ ọ̀nà tó gbọ́ tọ́lọ́ àti tànábì nípa ọ̀rọ̀ ìjọba.

sọ fún ọlọ́run pín tọ́lọ́run fẹ́ sọ ń bí ayàtà fẹ́ kí wọ́n fẹ́nu ọlọ́run bá òpá tí ọba tó bẹ̀. ìlàlọ́mọ tẹ́bí ìrìnmá zàlàlá. ọlọ́run bá níta bá ń sọ fún ọpẹ́ tẹ̀lé tọ́lọ́run bá sọ pẹ̀lú. wọ́n mọ wá fún àwọn àfàlẹ́ ọmọ ń sìn kan kọ́ ọmọ ń kan mọ́lẹ̀. bí a bá fẹ́ ṣe foundation abo yẹ̀pẹ̀ bẹ̀ lọ sọ́dọ̀ àwọn bàbá àwọn wa ṣáájú. náà lè yọ ọba náà. ìkejì ọmọ àwọn nígbà máa ń ṣáájú. wàjáde náà lè yé máa

ẹ̀yìn òsì àwọn olóòní ẹ̀ ń lọ ẹnu ni ẹ̀yìn ọ̀bá ẹ̀ lọ́dọ̀ àwọn bàbá ọ̀bá ẹ̀ àwọn ìyá wa ìwọ̀kú ọ̀lẹ̀ yín wọ̀ lóòní ẹ̀rí yẹn lọ́dọ̀ àwọn ìyá wa tó bá ṣe tó ní tàn án. Sọ̀tọ́nù ló invite wọn lọ sínú náà wọn ò fúra ní. Àìdákí ìlàlà wọn mo tẹ́bìrì máa ń zọ́lọ́wọ́ òkọ́lù balina tẹ́bìrì máa lèfẹ́ iná lẹ́yìn àbáàdá. Àyà mi sínú ilé ìwé. Àwọn aláwọ̀gánà bá yìí sọ́ọ́tì lukumani la kú ẹlẹ́ẹ̀kan aya twenty and twenty one ẹnà ẹ lọ sí kẹka ẹbá lè ka yẹtọ ẹbá lè ka lárúbáwá rẹ ẹ lọ kọ ìwọ àbúrò bá rẹ ó kílẹ̀ kò rújú kò sí ẹ̀fẹ́ bùkátà sí tàbísírì eléyìí tá ní èyí ń sọ fún wọn wípé ẹ̀bìnrin máa ń zálálà ọ̀kàlẹ́ àtẹ̀síwájú ní sábà pẹ̀lú ẹlẹ́jẹ́ dáhùn bí ìdìkan àwọn èèyàn bèèrè wípé àwọn fẹ́ lọ́kọ àbáwọn fẹ́ níyàwó sí àwọn lè yẹ̀wò ẹ má yẹ̀wò àwọn àbá tí wọ́n ń yẹ̀wò náà lè kínú lẹ́yìn wọn àbá tó bá ti wọ́n ṣẹ́ èèyàn lè kínú lẹ́yìn nínú ṣẹ̀dá islam sẹ̀kọ́rọ̀ lẹ́ ṣe o sí sẹ̀kọ́rọ̀ lẹ́ máa ṣe ẹ̀kúnrẹ́rẹ́ lórí àlàyé bá ṣe ń ṣe sẹ̀kọ́rọ̀ yìí à ń ṣe fún ọlọ́la insha Allah subhanaka allahumma hamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk assalamu وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا fún àwọn tí a bọ́ ní ìbéèrè tàbí tí a fẹ́ ṣe olùgbọ̀wọ́ irú ètò báyìí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn òṣìṣẹ́ àwọn náà ni 080 35 75 14 66